الحمد لله رب العالمين والصلاة والسلام على من أرسل وأحدث للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an pẹ̀lú Suratu Yusuf ààyà 93 سورة يوسف آية من 93 إذا هذه آية ما السواد لما أشلل الجوع أرادهم نبع نبي يوسف عليه الصلاة والسلام حتى هو من هناك ومن قبل ànábì Yúsúf àlẹ́sẹ̀lá ìwọ̀sẹ̀lá ó ti fara àwọn pé òun ni Yúsúf àwọn ọmọ ọmọ rẹ̀ náà àwọn náà ti mọ́ pé Yúsúf náà ìgbàgbọ́nà wọ́n lé rí ànábì Yúsúf àlẹ́sẹ̀lá ìwọ̀sẹ̀lá kò dúró nítorí ẹni tó fẹ́ yàwó bẹ́ẹ̀ sì ni kò dúró nítorí ẹni tí ó bẹ̀rẹ̀ ìgbàtẹ́lẹ̀ ìwáyé tí wọ́n mara wọn ó wá bàbá wọn ilé àjọ́lẹ̀ àfún àlẹ́sọ̀láàtọ̀ ìròyìn òdí ìdébí gbọ́rẹ̀ nípa tó ṣẹlẹ̀ ọlọ́wọ́n tẹ̀síwájú nípa ìta àmẹ́bí Yusuf أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

تبصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون أبلغتم القرآن فلو قال ọba Allah ọba Ar-Rahman ó náà ní Ar-Rahim eléyìí ni a ti bẹ̀rẹ̀ títúmọ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kùnháàlì إذهبوا بعميدي هذا فألقوه على وجهك فيه كثيرا عن يوسف عليه الصلاة والسلام إذا في هو أتي على وضع tí wọ́n mọ ara wọn tí wọ́n ti lọ́jọ́ ṣe àmójúkúrò arìnrìn ló ń tó ṣe àmójúkúrò fún wọn lẹ́yìn gbogbo tí wọ́n ti pátá ó borí wọ́n wá sọ fún pé nítorí ìṣẹ̀lẹ̀ lúúsù àríṣọ́ra wọ̀sẹ̀rẹ́ bàbá wa ti sunkún sunkún débi pé kò ní àwọn torí pé dúdú ìbẹ̀ nínú ojú tó bá ti rí pé nínú rẹ̀ ti kú òun rẹ̀ tí funfun ti rọ́pọ̀ ẹ̀ ojú torí pé ní iṣẹ́ ká lórí ìrẹ̀jẹ̀ tó wà ìdíjú rẹ̀ tí funfun bá ti wá ń gba gbogbo ẹ̀ ojú òní dáadáa wọ́n sọ fún àwọn rẹ̀ àkúrù ojú òní dáadáa fún bàbújẹ́ àdíjọ́sù wà sọ fún ọmọ ìjọ náà Orí إذ أنطق من شيء هذا إذا أمر بأمره هذا البشر èyí tí mo fi lè lọ ẹgbà ẹ̀mùmọ̀ lé lọ́dọ̀ bàbá mi àìrú ìrànlẹ́ ọ̀rẹ́lẹ́ ìrìnàmì ẹwà aṣọ mi ẹmu lọ́wọ́ kẹ̀dá ti délé kẹ́ẹ̀kí ní bàbá mi lójú ìgbà ìgbà bí wọ́n tó kọ́ ọlọ́jú lọ́dà yóò sọ láàrúkú ní láàrínbù ìrìnàjò kẹ́ẹ̀dá ti wá sí ẹ̀jẹ̀ gbogbo àwọn tó bá kẹ́kù nínú àwọn ẹbí pátá ẹ̀lọ́kọ̀ọ̀kan wa ẹ̀mọ́ sí lẹ́kọ̀ọ́ gbogbo fámìlì ìwọ̀n pátá ẹmọ kó wọn bọ̀ nínú nígbà eléyìí ló fa ìrìn àjò láwọn ọmọ Israẹli tí wọ́n ṣe tó sọ ọ̀dára nígbà nígbà kìí ṣe ní wọn ìdí ìlú lẹ́pà sí ìràáwò lẹ́yìn àti Musa àlejò sọlá tó ẹ̀sẹ̀ ìyẹn ló ń padà lò láti lè máa sọ wípé àwọn ará ọmọ Israel ń ìtara nípa àtọ́nìlá ni wọ́n ń ìtara àjọ ìtàn tó bí ọ̀rọ̀ náà anábì Yusuf àlejìbàdá ti ọ̀sẹ̀ orin ló di ara nípa lọ́nà tọ́lọ́ ń pàkádà ara pé yóò di ìrù rẹ̀ ìgbàtọ́lọ́ ń pa láàrin lórí tọ́lọ́ wà máa ń lẹ̀kọ́ gbogbo àwọn fámìlì rẹ̀ nígbà náà àtò náà gbàmú ìsìlẹ̀ ọmọ ìsìlẹ̀ in tó sọ ọmọ ìsìlẹ̀ dára rẹ̀ nísìlẹ̀ lẹ́kùn náà amẹ́rin yóò àríṣàlátò ọ̀sẹ̀lẹ́ olónílẹ̀ àwọn òbíkọ́ ni ṣe ìdáadáa ẹnu lọ́wọ́ ẹgbá ní padà sí òní Ẹ̀sìn fi aṣọ náà ẹ̀fin ní bàbá mi lójú láti ìgbà sí ìrọ̀rùn ọmọ ẹ̀jẹ́ nítorí ọmọ ẹ̀ yóò padà ìṣọ̀ pèsèrè àtúrò ní ìlànà ìgbò ohun àjíwá ní olùkọ́ àwọn ẹbí ìpátá

عليه الصلاة والسلام wọ́n ti oúnjẹ wọ́n tẹ́ra láti mọ́ padà pẹ̀lú àdínlẹ̀ tí wọ́n fẹ́ mú ìró òjìnà lọ bá bàbá wọn nílé nípa tí wọ́n rí wọ́n ò sí ìdílé bí

wọ́n fẹ́ máa na lé ti sọ fún èdè o kò sí jọba àrábìwà fún àrísọ̀lá ìwọ̀sọ̀lá ó wá ń sọ tó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìrìnà wọ́n kà pé àwọn tí ní oṣù wọ́n ìgbé wọ́n ẹ̀kẹ́ ní jáde àsìkò rẹ̀ ní bàbá bá sọ pé mo ń gbòòrò mo ń gbòòrò ọmọ mi lóṣù kẹ́ẹ̀ká ní sọ pé mo ń sàárẹ́ àtẹ̀kùnrin التجهيل كفى المدارس كفى التجاري التفنيد بمعنى التجهيل كفى في المكان بعض ذلك فقط لما نسأل المكان عصر به تبعنا أقول لي سيبوا رمى رأي تقول لي سيبوا رمى رأي ọmọ yìí ẹ̀rí lọ́gbọ̀ ọ̀tẹ́ pàtà ẹ̀rùn sàmá bàbá akẹ́bìnrin tí ó sùn síse àkú ó ní ilé ìrìn lámàkí inú ẹ̀mí ìrìnà inú ọmọ ọdún bí mo ṣe wà rí mo ti ń kó oòrùn ní owó sọ Bẹ́ẹ̀ bá ní ìṣẹ́ tó mọ̀ sàárá. Ọlọ́run lọ pẹ̀lú ẹ̀ nígbà tó ń sọ wọ́n wá ń dá lóhùn níbi àwọn ààrẹ̀ náà, Bọ̀lá nípa ọdún ó dí ìfi àánà rẹ̀ yìí náà sílẹ̀ bọ̀lá nínú ìbára tọwọ́ ọ̀bẹ̀rá lẹ́yìn máa ń ẹ̀yà lábá ní bọ̀lá ó lè túmọ̀ sí dìtúmì ìdáyà ìdákéjì ìmánà ó lè túmọ̀ sí ìsìyà tí ó gbà ó lè túmọ̀ sí ọ̀kọ̀kọ̀ àṣìṣe ó lè túmọ̀ sí pẹ̀lú ọ̀gbọ̀ kéèyàn máa paná náà wọ́n sọ pọ̀ bá wọn wíjọ náà àwọn tó ń lọ pẹ̀lú ẹ̀ wọ́n lè rẹ̀ bàbá wá ní mẹ́kàlá bí dọ́là lẹ́kà ìkọ̀ sí wọ́n láàrín lọ sí ẹni tí ń ta aláàtìgbàmù kò sí kó láti yúúsùfù wọn yúúsùfù olóńgbò ní rákòrò gan ó ti dé ti lọ. àwọn tí wọ́n wá fún al-Bashir al àwọn tí wọ́n mú èsìlú wá bá àdídì àkú ni wọ́n bá dé Aṣọ ọ̀rẹ́lẹ́bì ní Ṣùfù ní Tọ́nàtì bóòrò ìgbàkọ́ ohun tí ó rí náà bí wọ́n ṣe gbé agbọ̀ ọ̀rọ̀ ẹgbẹ̀ ìyá tó tó kù rẹ̀.

padà fún jẹ́ mi ò máa sọ fún ní tẹ́lẹ̀ ní ẹgbẹ́ pẹ̀lú mi ní ààrùn nínú rọrùn ṣùgbọ́n bá wọn ló jẹ́ orílẹ̀-èdè ọlọ́run bá ti rí lọ́kàn bá rẹ̀ lórí ọ̀rọ̀ olúsùn ṣùgbọ́n bá wọn máa rẹ̀ ní orílẹ̀ lóṣèlú ti mọ̀ ọ̀sọ̀ fún ní aláwọ̀ agbóhùnlápọ̀ ẹni òye máa sọ fún ní tẹ́lẹ̀ Ìtòlé mi ni lágbàdá ọmọ ó pọ̀ tí ò lè rí àforíjì pé kọ́nà gbọ́gbà gbogbo ìgbogbo wa. Orí pé gbogbo wa ẹ̀ṣẹ̀ ni wá, a ti ṣe látara pé a ṣe pèéta Yusuf àjọmọ̀ rẹ̀. Ọlọ́pàá ti bàwọn méjèèjì wá lọ. Bàbá wa báwọn àtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ kó forí sí wá Gẹ́gẹ́ gbogbo bá ti jẹ́wọ́ tó gbàgbẹ́lẹ́ṣẹ̀ lọ tó tọrọ àgbórí. Ọlọ́run kò rí. Náà. Bàbá wọn sọ ọmọ ọjọ́ náà ń pẹ́ kẹrin tọrọ náà, èyí náà ò ní yíya ní òní pò lẹ́bí tí ó bá ní tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀rọ̀ kọlọ̀ kó bá fi foríjì yìí. Olúkọ́lọ́ ọmọ òjíṣẹ́ ìrántí ẹgbẹ́ ìfúnjẹ púpọ̀. Bí ẹ̀ká ti tọrọ àforíjì lọ́gọ́dọ̀ ọ̀rọ̀ Ọba ìwọ̀n náà gbà nínú ẹ̀mí ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ èyí tó kúrú jù òun náà ní kéèyàn ọjọ́ náà kéèyàn ti tù mọ́ gbà ló tọrọ àforíjì ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn ìtúnṣe ìkéré ní gan-an ní ìgbà. Thank you bẹ́ẹ̀ bá sílẹ̀ gbà tẹ́ bá ti ọmọ ọkọ̀ ní oṣù ọlọ́run fẹ́ tètè bá bẹ́ẹ̀ sí ọlọ́run tètè bá èyí tó máa jìyà èyí tó lagídí lórí ẹ̀ṣẹ̀ torí pẹ́ni tó bá ń lagídí lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yóò di méjì ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ tó ṣe pọ̀ tó lagídí yóò sọ̀rọ̀ méjì. Ẹlẹ́yìn ọkọ̀ láwùjọ ẹlẹ́yìn ẹlòmí ṣe lọ́wọ́ òṣèlú tí ó bú pẹ̀lú bí o ti tó pààyàn àwọn ọmọ bàbá àrẹ́sìlòsì àrẹ́sìlòsì àrẹ́sìlòsì àkọ́kù nínú lókè wọ́n gbà wọ́n mú ṣe lérí ìgbésẹ̀ wọn ìlara wọn kéèkà wọn kẹ́ni máa ń wọn sábà nínú lókè wọ́n gbà wọ́n ti fi bàbá àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ìlú àwọn ti bá ní bàbá wọn náà ti sọ fún wọn pé ọmọ ọmọ nígbà láwọn ọba àmì kókó yìí torí pé ẹnu mi ò gbá láti sọ bọ́ọ̀lù kòkòrò yìí kò sí bẹ̀rẹ̀ lè ṣe tó kú tó ẹnu ẹnu ìfẹ́ òṣùpá kí ẹ̀rọ ọdún tó bá tún dá ọlọ́dún àwọn ẹ̀rí nǹkan bẹ ẹnìkan ṣe tọ́lọ́run ẹnìkan ṣe ẹni wọ́n ṣe tọ́lọ́run òwú ẹ̀rọ tó bá lọ àgbórí ìgbà ẹnìkan bá wọn gbà lẹ́yìn tó lọ lọ́wọ́ láyé láyé lọ́wọ́ ìlú ìjọ àríwá ń sọ ọ̀rọ̀ yẹn wípé ọlọ́run wá fi hàn lẹ́sìn pé síwájú ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn ọlọ́run ó fẹ́ ẹni ẹ̀rí pé ayé mẹ́rin níta ayé àwọ̀lá àlá yẹ́sùn ọlọ́run rẹ̀ ọ̀kànà kọ́rọ̀ ìtàlẹ́ ní kọ́rọ̀ gbúra tí ń sọ pé ọlọ́run ní orí ti ẹ̀rú ẹ̀ nígbà pàtàkì àtọ́jọ́ ìrìnàjò ìyá lọ pé fàkọ́dúgbọ̀ kọ́rọ̀ ìyá mo lè ní borí wà bọ́ọ̀dù tó àná gbogbo kájú wọ̀ tó jọ lórí rẹ̀ kò sì bàjẹ́ ìdí ìyẹn tó jẹ́ pé kò sí mẹ́kẹ̀ẹ́gẹ́ tó kò sí bí apá àmọ́ náà ṣe tọ́ lórúkọ bá ní tó bá wọ́n sọ pọ́lọ̀ òní lórí tó bá ti tọrọ àfúrí tó lè dáwọ́ inú lọ́wọ́ ọ̀fọ̀rọ̀ ẹlẹ́jìká ẹni tó pé àmàrà kẹ́kọ̀ọ́ tẹ́lá àjọ tí a kàrí pé ní tí wọ́n ṣe yìí ó pa wọn ní iye lóṣù àti àkùn lè fojú fọ́ ìlara dáàbò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí nǹkan ṣe lágbára tó lọ́dọ̀ àkórí ọ̀sán àti ìlọ bàbá ń lọ àkórí lọ́dọ̀ ọlọ́run ìnáwó

ẹ̀yìn ọ̀gbọ̀n náà wọ́n tó bá àbúrò ìbọn ọlọ́run ti ọ̀dà àbúrò gbà wọ́n sọ bẹ́ẹ̀. nígbà tó wà lórí kí wọ́n tọrọ àforí ìyẹn kó wọn wá. kò sí ta fẹ́ ti bẹ́ẹ̀ ká owó wọn ṣe yìí tẹ̀ ní wọ́n wá káwọn ìdí ọ̀rọ̀ pé ẹ̀ pé ẹ̀rí mo sọ ọ́ ọ̀tẹ̀ àkọọ́lẹ̀ ṣùgbọ́n àgbúgbà máa lo ìrọ́pẹ́ tó lọ ilé ẹ̀ṣẹ̀ àmọ̀ tí wọ́n pọ̀ àmọ̀ sọ̀rọ̀ lọ́pẹ̀lẹ́ wọn àmọ̀ tí wọ́n lọ lọ́yìn ìsọ̀tún bẹ̀rẹ̀ tó bá ṣe tó lọ́wọ́ lára ẹni bẹ̀rẹ̀ tó bá fi ẹ̀ṣẹ̀ rẹ̀ kódà bó ti lẹ̀ fẹ́sẹ̀ lóṣooṣù tó ọlọ́wọ́ fún mi wà kú sí nígbà الذين أقربوا على أنفسهم ما تمنوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر rìn jẹ́ tí wọ́n bá rìn jẹ́ tí wọ́n ṣàbúrú lórílẹ̀ Ẹgbẹ́ bẹ̀rẹ̀ fọ́nà òun orí ohun tí ojúlùmí ọ̀pàgbó ìlòdúpa ọ̀pàṣọ́lọ́gbá ìbọn tí wọ́n fàgbẹ́ lágbẹ́ wọ́n tó fa gọ́ta wọ́n gbàgbẹ́ wọ́n tó ọlọ́pọ̀sọ̀ ó ti yẹ pátápàlá Níbi ìjọ nínú ọ̀rọ̀ àwọn tí ó gbogbo ọ̀rọ̀ jẹ̀mí máa ń lọ́pùrù bàbá òṣìṣẹ́ ìwáyé tó bá tọrọ àforíjì ọlọ́pàá bá mọ́ ń borí gbogbo ẹ̀kẹ́ tó mọ́ fún jìnà kó là kó ṣe mọ́ láti tọrọ àforíjì tó ṣe mọ́ ọlọ́pàá ó borí gbogbo ẹ̀kẹ́ ẹni tọ́lọ̀ máa lè rí lójú lẹ́yìn tó máa sọ fọ́nà òun foríjì ọlọ́pàá ó jẹ́ ìdílé tó fi ìdílé Ìbọ́lá ọ̀rọ̀ ìnáwó ọ̀rọ̀ ọ̀fún ọ̀rọ̀ ìrìnlẹ̀ Ọlọ́ọba ọjọ́ ẹ̀wà púpọ̀. Ọlọ́ọba yìí ọba tó pọ̀ láti olójúmọ́ lọ àwọn orí ọba tó túnmọ̀ ń kẹ́ gbogbo àpòlùkì dáadáa. tí wọ́n fún ní bí wọ́n ti rí lóṣù àtọ́mọ̀ rẹ̀ inú rẹ̀ wọ́n tó wá rí jẹ́kì ìdí lóṣù lẹ́yìn ìgbà tó ní pápá sọ bọ̀ọ̀lú orí eléyìí ní ìpele kẹta nípa ọ̀rọ̀ kọ̀míṣì alákọ̀ọ́kọ́ àjọ yusuf náà ni wọ́n ti yí ẹ̀jẹ̀ وما أنت بمؤمن ربكم خالقين وجاءوا على قريبهم بذنب كذب قميصه بدم كذب وهو عصا يوسف ẹ̀jẹ̀ ẹ̀rọ wọ́n ti láti lè parọ́ pé ìgbòho pàjẹ́ kọ̀míṣẹ̀ òdodo jìyàn látara kọmíṣù rẹ̀ kí lòdodo tó oní àdúgbò tó bá ṣe ń pè ìbò òyìnbó pa ó yẹ ká kùnrin ọjà ìyẹn ló ń fi àlẹ́bí yusuf àlẹ́bí àkókò lọ́kàlẹ̀ ìbò kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ Ìdákùn pàtó sókè àlàmọ́, ẹ̀rí lẹ́gbàmọ́ tẹ́lẹ̀ lọ́kẹ̀ ń pa. Ẹ̀mí ní ló ṣe àwọn tẹ́lẹ̀ ti lọ ìpàdé ṣe lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ̀mísù Yusuf lẹ́lẹ́kẹ́jì ọmọ ìgbà tí ìyàwó àbí tó pẹ̀ kó wọ́n ṣe ti lẹ́rẹ̀ Irú fẹ́ mọ̀ sálọ tí àwọn ọ̀dá rẹ̀ kọ́ ọ̀rẹ́ nàìjíríà ọba pàdé ọ̀dá lẹ́nu وجعل شعيرهم من أغنياء وجعل الجنة مثلهم من أهلها فليس بدل الدين والعيال إلا يقليسهم رسلا ينفذهم عصيناه ونبي عصى يوسف tó bá ti kó ya látẹ́yìn. Wọ́n tó ń sọ fẹ́ fún ọ̀sán fún ọ̀sán ìgbàlódé láti ìgbàlódé Tó bá ti rí aṣọ inú ń sùn, àtẹ̀yìn ló ti yá Àjẹ́gbé arákẹ̀yìn ìrọ́ nípa lóṣùkù lóṣòdodo. Àmọ́ àwọn ẹ̀gbẹ́ ẹ̀mọ́ fi ṣùgbọ́

ẹlẹ́ẹ̀kẹta iná kọ̀dínsù yóòtù ó ní ìgbìlẹ̀ ápùnrin kọ̀dínsù àádá àpáàlùkù aláwọ̀ sí ẹ̀rí Olórí ẹ̀kọ́ aṣọ mi ẹ̀kọ́ àgbàbùlójú òṣìṣẹ́. Olórí jáde tí wọ́n fi lè lọ wípé alẹ́gbẹ́ta rí ìjẹ́ ìjù kí wá ní abẹ́fàyọ níbi aṣọ lóṣù ó ti bẹ̀rẹ̀ nínú àwọn sọ̀rọ̀ báyìí lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ń wà wọ́n wà wọ́n sọ fún ọdún jẹ́ kàǹtẹ̀ tí wọ́n mọ̀ ní sí dáadáa kọ̀ ní ìsùn lóṣù aṣọ olúṣù yẹn wọ́n mọ̀ sí wa. ìjọba náà ti wọ̀ báyìí wọ́n mọ̀ pọ̀ tẹ́lẹ̀ ọwọ́ sọ yìí gbogbo tọ́lá ti tẹ́ ṣe pátá lọ́wọ́ mi. ó wà lọ́mọ ọkọ̀ ọkọ̀ àìjẹ̀ ló nígbà ọba ọkọ̀ àìjẹ̀ ní ẹgbẹ́ nǹkan aṣọ yóò ṣùgbọ́n àìjẹ̀ lọ́mọ ọkọ̀ sọ nígbà sọ́nà ẹ̀rùn ìgbẹ́ ìdí ilé ìrìnú bọ́ bá lè ní ọ́nà ẹ̀kọ́ sọ́ọ̀nẹ̀ bọ́ bá lè mọ́nà àpójútọ́ bá ti òwúrọ́bà ẹwọ̀n ọ̀dọ́ ìtúgbà kọ̀mí ni yóò lù rí kìí tàbọ̀kan aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní

wọ́n fún ọmọ sí ìlú agbájẹ náà ọjọ́pá látara àgbẹ̀lẹ̀ ọlọ́wọ̀n wa oúnjẹ kọ́ ìlọ́wà wípé iṣẹ́ wọ́n fi sóòtù bàbá wọ́n wá kéèkéè ẹlẹ́ẹ̀kejì wípé ẹ̀tọ̀ yúsùkù tí lọ gbogbo wa pátápátá ìwà òfẹ́ yọ ọ̀pá mi wọ́n bá kóra wọn bàbá Yusuf ìyá Yusuf bákan náà kọ́ọ̀nà rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀nà ìbẹ̀rẹ̀ àti gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo wọn bá ká wọ́n bá gba ilẹ̀ nísọ́rà lọ ìgbàgbọ́n délẹ̀ nísọ́rà wọ́n wọlé sọ́gbàgbọ́ ààfin Yusuf ibi lọ́wọ́ àwọn bá fi sí tó tún sọlá tó ní àtijọ́ kan nínú alábòjútó àjà lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ Mísírà wọ́n wọlé ọba ní pàtí gbogbo wọn wọlé sọ inú

torí wípé àwọn àbá wọn ọ̀pọ̀ lórí ẹ̀ wípé àsìkò tí àrẹ́bì Yusuf àrẹ́sàlátù ọ̀sàlám tó fi ti bàbẹ́ ẹ̀rẹ́ tó fi bàbẹ́ ẹ̀kan ọ̀rọ̀ àwọn àbọ̀ nínú ẹ̀tọ́ sí ìpọ̀ ó bẹ̀ nínú wọn tí wọ́n ní lẹ́yìn fọ́ọ̀tì yẹ ó bẹ̀ nínú wọn tí wọ́n ní lẹ́yìn lẹ́yìn yẹ ọmọdé bá fi Yusuf lọ́wọ́ náà lẹ́yìn yẹ láti wọ́n ló lo wọ́n rà wọ́n lè lọ́wọ́ ló lásìkò bá wà ní ẹnìkan bẹ àmọ́ pẹ́ ìtẹ̀ ìgbà tí aláàbíjáde láyé yìí wọ́n ń pẹ́ ẹni yẹn kéjìlá bàbá tí mo ń sọ yìí nínú ẹjí lè ṣe èyí náà àwọn ọmọ ìlú sáàfin lọ́yọ̀ lọ́gbẹ̀ dáadáa èyí tí ń sì ti máa àwọn ẹ̀ṣẹ̀ tó. bàbá rẹ̀ èèyàn fún mi dákúgbà tí bá ń sọ ìgbà aláàbíkọ́ wà bẹ́ẹ̀ olùkú bẹ́ẹ̀ bàbá àti aláàbò bàbá ẹni tó yẹ náà oṣù tòló mọ̀ sọ ìtàn lọ́wọ́ sọ ìtàn tẹ bá bẹ̀rẹ̀ sí nílẹ̀ lọ́mọ lọ wé ẹni náà pè ní kéjì láì kéjì lè ní àgbà kúrò àkọ́ nípa àti ẹ̀ka bá gbé lórí ìlú lọ́wọ́ tó lè kéjì àdémọ́rẹ́ ní kéjì kéjì láì kéjì láì ìgbà tí aláàfin wá kù wọ́n wá ń tẹ́jú rẹ̀ pé òṣìṣẹ́ ilé ìṣẹ̀lẹ̀ fún òṣìṣẹ́ láńgbà ẹ̀ mọ̀ wá rán nígbà rẹ̀ àwọn tọ́wọ̀ ní ìyẹn tí èsì èsì ti náà àwọn ní ìlú bá rẹ̀ mo tó wá wò ó sọ̀rọ̀ àkójọ nígbà ẹ̀ náà tún ní ló ṣe ìdá nígbà ẹ̀ wọ́n wá lọ́wọ́ wá ṣe ìṣọ́lá ààrẹ bẹ́ẹ̀ wá ìgbàgbé ìgbàgbé bẹ́ẹ̀ ìtòkí dájú náà ní ọdún sílẹ̀ lórí ìrìnkà tí mo sọ yẹ náà tàbá tí wọ́n tó ṣe ti náà tí mo bá rẹ̀ nìtì náà tẹ́sí pẹ̀sírí yẹ bó ń ṣe nípa ẹ̀ka ẹ̀rì ìgbàgbé lè dúró ìgbà ṣùgbọ́n wọn wá lọ́wọ́ ní oṣù tó wọ́n tó ní ìyẹ kò yẹ kó lọ́wọ́ ní ó bẹ̀rẹ̀ àwọn akóńgbà ìtọ́sí tí wọ́n sọ bẹ́ẹ̀ wípé eighty years ló bẹ láàrin gbàtàlẹ̀ ti ní oṣù tó ti bàbá ẹ̀lẹ̀ àwọn bí ní forty years wọ́n ní ọmọ seventeen years ló wà nígbà kan sọ sí ọ̀gá aláìyá ọ̀rọ̀ àwọn akóyìnbó kò sí rí pọ̀ sí ìdábẹ́ sí ilẹ̀ kan bẹ̀rẹ̀ pé ọdún yẹn pẹ́ tó ti fojú kàwà bẹ́ẹ̀ kí bàbá rẹ̀ náà ti kà ní kéèké tó ti wà bẹ́ẹ̀ tí ò bá máa sọ wípé ní ṣá àwọn ọrùn ó sì bá tó lè lọ́rùn sí ìyàjá ṣùgbọ́n àwọn bá ti gbọ́n aláwọ̀ bá bí ìyàjá rán ọlọ́run tó bá láti pọ̀ gan ní ní kọ̀kọ̀balẹ̀ nílẹ̀ bọ́lọ̀ bá fẹ́ lẹ́nu tí yóò gbé ìlú nítorá pẹ̀lú kọ̀kọ́rọ́ rẹ̀ ọlọ́run ti bẹ́ fáwọn àjòkò kan bá Adẹ́bì Yusuf, àrẹ ìtọ́lá wọ̀sẹ̀lá níbi tínú rẹ̀ sì jẹ́, wọ́n rọ́pọ̀ ọmọdàwẹ̀ ó ti gbé bàbá rẹ̀ àti yẹ́ ó gbé wọn zọ̀rọ̀fà àti látàkùnmọ́ ó wá mú wọn jókòó alẹ́lẹ̀ àríṣì alẹ́sẹ̀rí àga ọlá tí ọba fi máa jókòó tọba tó máa rọ̀gbọ̀ fún lé onípe ní àríṣì ó wá ń gbé bàbẹ́ àjíyẹ́ ó sì kò sí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá ń bẹ àti bàbẹ́ àti ẹ̀ àtàwọn ẹ̀mẹ́ gbogbo wọn pátá Gbogbo wọn ti jàwó olùlẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ́nu lókò orúkàlẹ̀. Àwọn akólúmọ̀ Brazil wọ́n ní lókò orúkàlẹ̀ gbogbo wọn jàwó olùlẹ̀ lẹ́ẹ̀kan náà. Pẹ̀lú àníyàn ìtàbí wọ́n ti fi ìtàkìyà wọ́n ti yẹn ti wọ́n tàbí wọ́n ti jẹ́ tóbi wọ́n ti jí wọ́n ti gbà pé á ah, dàntàkì ọlọ́pùrọ̀dà láàrin ìbàdàn ìṣe bá ní ẹ̀ pé wọ́n ti wọ́n ti bẹ́ẹ̀ Àrẹ́bì Yúsùfù wá ní à ah, bàbá àjọ ọ̀wọ́ ìwò lẹ́ẹ̀tú ṣe èyí ẹ̀yìn lẹ́ẹ̀tú ní tọwọ́ sí nígbà wọn ni ìyá mi àti bàbá ẹni fún kalẹ̀ àjọ pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ṣe èyí sí ìtumọ̀ lásìmọ̀ lánúlọ́ kìíní àmẹ́ni ẹ. Ọlọ́pọ̀ọ̀pọ̀ mi ó fẹ́ sọ àlámẹ́ òdodo lẹ́nu ṣe yíká ẹgbẹ́ ìlú

إذ أخرجني من السجن أخرجني من السجن يتأتي الله من كل منا لمكافري Àbí àwọn ọlọ́run tó ń gẹ̀lẹ́ ìrìn tọ́lọ ń fún méjì ìrìn ní kó wá mínẹ̀dì bá rí à torí pé ìdí tẹ́lì nígbà náà ìsọ̀rọ̀. Ìkàlọ̀ pé ìdí ìkẹ́ ìkẹ́ lájú ìsọ̀rọ̀ gbogbo táwọn tí wọ́n bá ní lè kóòdù ọlọ́run bá ní ọlọ́run tún ní kí ní kó wá ẹ̀tú wà láyé kí n tún lè kóòdù wá kábùkù tó lè dúró Àtújọjọ wá ń pàdé ara wa, àtújọjọ jùmọ́ra wa, àtújọjọ rẹ̀ sí wa, lẹ́yìn ìgbà tẹ́ṣù tó ti gba àárín èmi àtàwọn ọmọ ìyá mi rú Lẹ́gbẹ́jọ́ ọlọ́run ọba àmì O lè rẹ̀ pé owó lára àwọn olùgbérí ọlọ́run tó fi ṣàánú ọlọ́pọ̀ tó kọ́kọ́ mọ́. Ọ̀rọ̀ àwọn tí owó kò ní owó àwọn ẹ̀rọ lọ́wọ́ lọ́mọ àmọ́ lé nígbà tí wọ́n náà lọ́wọ́ tútù àwọn ìlú náà sí ẹni tó wí ọmọ wọn lò wí rẹ̀ ìbò lọ́wọ́ tútù sáà ó ó ó sì fẹ́ lórí ara àwọn ọmọ ọlọ́run ọba lọ́tíìfù lìbá ọ̀nà tó ń bú ọlọ́run nínú ọjà ìwọ́n náà ló gbá ó ti gbà ẹgbẹ́ rẹ̀ ẹni tí ń fẹ́ púpọ̀ ọmọ tó ní kò sí kẹfẹ́ lọ́wọ́ ó lò ṣùgbọ́n ọmọ ọlọ́mọ kan tó pàtàkì olùmọ̀lá àwọn olóòrùn sábàtì tó ń bà ọmọ jẹ́ ìlọ́wọ́ kọmọ̀ sí ẹ àjọ̀nìkọ́lá àwọn ìgbà ẹgbẹ́ ẹlòmí ń bẹ iṣẹ́ ìjọba ní ṣe tó ti dọ̀lá mẹ́ kò ní rí ṣe ó ti pàtàkì lọ́wọ́ ìṣẹ̀dá kò ní lé bọ́lá àwọn ọmọdé máa ń ṣe nìyẹn ọmọ bí ìlú ní ìfún yìí mọ̀ ẹ̀ẹ́dẹ́ ọmọ tó máa ń ṣàánú ẹ̀dá ni lọ́nà tó bá wù kìí sọ̀rọ̀ tí wọ́n wò ní wọn ọlọ́run mo ní ẹ̀ máa ṣàánú ẹ̀ kò lè sọ afẹ́ ṣe ó lòun ṣàánú olóńgbò ọ̀nà tó gbé bá ẹ̀rọ tó ti tẹ́ gbogbo àgbà tó ṣe kò ní lórí ọmọ gẹ́gẹ́ ọmọ ọmọ ìbẹ̀rẹ̀ òṣèlú

tí o sì jẹ́ gẹ́gẹ́ kó sọ nítorí yẹn fún wa. ẹ̀rọ ní gẹ́gẹ́ ẹ̀rọ èyí máa fẹ́ ẹ̀rọ pọ̀pọ̀. ṣe ìmọ̀ wa rẹ̀ lọ́kọ́ máa gbé àwọn ẹ̀rọ lórí lórí ìjà. ṣé ẹ̀rọ tọ́lọ̀ fẹ́ máa wà níbi ẹ̀ Oúnjẹ òní ní pẹ́ ọmọ ọlọ́run tó tó nínú òfin nínú ọ̀la náà wo ní orí àwọn ọmọ ilé wọn kò kí ìsá wọn kí á lọ sí àfún ọlọ́run àwọn ọmọ ọmọ tá ṣe pọ́lọ́pọ̀lọpọ̀ bàjẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ lówó mẹ́lẹ́lẹ́ yàwó náà ló wọ́n bẹ́ẹ̀ wọ́n ná owó tó gbà lẹ́wọ̀n wọ́n lọ́wọ́ gbé láyé wọn ní ìgbà jọmọ́ òtẹ́lẹ̀ Ẹjẹ́ ká pé gbẹ́gbẹ́ kan, ó sì máa sọ ọdún sí tó kàn lọ́rẹ̀. Kí lọ́pẹ́ jẹ́ bí ọ̀pá kẹrẹ ọlọ́pùn tó fi ṣe ẹni ọmọ ìyàwó mẹ́ta kò sí ìrìnlẹ̀ aláìdúró ọ̀rọ̀ ìyàwó lọ́kàn lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ọdún ilẹ̀ nítorí mo wọ́n ṣàrọ̀ tí wọ́n fún lọ́kàn kìí ṣe tọ́lọ tó fi rí máa fẹ́ ọ̀kan lè kí bàbá obìnrin tó lọ bí a ọmọ wọn fún ẹbí wọ́n rí nípò pẹ̀lú èyí tó kà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ sí tó bá lọ́wọ́ kọ̀ ní yóò ṣe ìṣe tí ó tó kà kò tí tó kàlẹ̀ nínú olùbá tó ọdún wọn ẹni tẹ́lẹ̀ ọlọ́mọ sí wa aláàjì aláàjì àti ìgbé sí ọlọ́mọ sí wa ẹni tí

tí tó bá ti kàn lọ́wọ́ ẹ̀yìn ọlọ́run yà sára ẹ̀yìn sọ wípé kìí sí àbúrò kàn lọ́wọ́ rẹ̀ ó délé àmì tó ń ti àìlówó rẹ̀ náà tó ń ta ìkọ́lé wọ́n tó ń pẹ́ lébẹ̀ wọ́n tó pọ́ yẹn lọ́nà fún bẹ́ẹ̀ irú àwọn èèyàn yìí gbàgbé lọ́wọ́ gbogbo iná ẹ̀lọ ìjẹun gẹ́wó lẹ́jẹ́ àwọn ọmọ àti ìmọ̀ lé ìbẹ̀ ẹgbẹ́ lẹ́lọ àmàdákẹ́ ìjọ̀dọ̀mọ́kọ́ ní ọ̀rẹ́ ìyàwó ìbẹ̀rẹ̀ nínú ilé ìrẹ́ ṣe ìmọ̀ mọ́kà ta ló mọ̀ mọ́kà fẹ́ta bí ọmọlọ́pọ̀ láì èyí bí ọmọ ti fà tọ́rọ bá ti kọ́ mọ̀ ọ̀pọ̀ òun ìjọba èyí tó bá gbígbà fún sọ́kùn ẹ̀ tó bá yóò lọ sọ kan náà ni torí pé àwọn akọ́lá ìtàní ewúrú kan ìnà ìlàmíìfún ìmá máa ní ilẹ̀ ìmá ẹ̀fà rẹ̀ ìmá aláàánú lọ́lọ́ ìmá lọ́rùn náà tó bá lọ yóò fi sàánú rẹ̀ ẹlòmí ń bẹ ìyàwó ọlọ́wọ́ fi sàánú ìyàwó ọlọ́wọ́ fi sàánú àti ìlòmí tú ọlọ́wọ́ fi sàánú rẹ̀ ẹlòmí ń bẹ ọmọ ọlọ́wọ́ fi sàánú òun ó ṣe ṣe ṣe ṣe kò ní tó ìpìlẹ̀ tàbí tó yọ̀ ṣẹ́kù yọ̀ rẹ̀ ṣe ṣùgbọ́n bá àwọn bá dé àwọn òṣèlú ẹ̀ nílò wákàtí gbogbo dáadáa ayọ́pàá pẹ̀lú wọn. Èyí tó lẹ́nu ẹja pọ̀rọ̀ wà sọ́dọ̀ ọlọ́run tẹ́ lé Iná àwọn ọlọ́run Ọlọ́pàá ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀dá ìlú pàpọ̀lọ̀. Ẹni Ẹjí ká gbà bọ́lọ̀ ti rẹ̀ tó ti yẹ. Ẹjọ́ ti fẹ́ tọ́bọ̀ kí a ti kọ́kọ́ bí kù iye ọ̀pọ̀ ní ọkà. Àwọn ìgbẹ̀rẹ̀ tó kàlọ̀. Ìgbẹ̀rẹ̀ wọ́n wọ pé ilé ọkọ lọ sí jẹjà bóyá ilé ọkọ lọ́nà ó ti sọ pé lẹ́yìn ilé ọkọ ló ló ń kan ilé Ọkùnrin ní ilé ń gbẹ́ bó bá ti dárí bá bá ní kù báyìí ó fi àwọn lọ àyè gbogbo ẹgbẹ́ ọlọ́dọ́ gbogbo ẹgbẹ́ wọ́n dáre ipò omi wọ́n ní jẹ́ olóògbé wọn fẹ́ kò jẹ́ jẹ́jẹ́ ní ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ òun torí bọ́lá ti fi kò tó kà ní ìyẹn bá a bá kọ́ ìjọ náà ṣe dé bẹ́ẹ̀ èèyàn nígbà ẹ̀rọ ọ̀rẹ́ rẹ̀ kan lè lọ sí jẹ́ onílò bá tó padà rẹ̀ náà bọ́bá ti kà á fún wọn náà lè kú lè sọ̀rọ̀ nínú oṣooṣù tí ìjọba ń lè ẹgbẹ́ mi dẹ̀gbọ́n èèyàn onímọ̀ ṣe kíta èèyàn onímọ̀ ẹ̀jẹ̀ lára bọ́bá ti kà lórí kálukú kí ló wá ń kẹjẹ tó wá ti wọ́n jẹ́ inú ẹlá kí wá ń gbọ́ pé èyí ló kà lọ́rọ̀ rẹ̀ èyí ni ó ewó ní ti ẹgbẹ́ ewó lọ́nà kò lè jẹ́ dandan èyí ló kà ní ọ̀rọ̀ lábẹ́lá ló ṣe wọ́n jẹ́ pé dandan náà ti tó kà ní ọ̀rọ̀ tẹ̀lé yìí ọlọ́mọ tuntun bá kó wá ń bọ̀ rẹ̀ إن ربي لطيف لما يشاء إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم العظيم العليم لله الحكيم لله الحكيم ọba ní gbogbo nǹkan níbi torí ní ọ̀jọ̀gbọ́n lọ́lọ́ ó pàtí ó pàtí tí òfin tó bá kàrà ó yọ́ lọ́pàá kọjá gẹ́gẹ́ kó sọ fún wa mẹ́rin lọ́wọ́ wa ní èdè ilé lọ́lọ́ bá tó mọ́ ṣe ká gbà fún lọ ní àbá ní gbọ́ ní eré èèyàn nígbà ìṣe ní ti láti. Ara kan bẹ ọ̀rọ̀ kan bẹ nígbà inú ayé tó yẹ ká ṣàlàyé. Àwọn èèyàn ká máa lò ó láti lè fi pé ó dáa ó bẹ́ sùn kódà kan wá ní fara kámọ̀ ọ̀pọ̀ wájẹ̀ wọ́n lè lórí pé ànábì yóò bàbá rẹ̀ àti yẹ́ àti ogbà àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ wà kọ́rùn-ún làwọn ìjà gbogbo wọn pátá wọ́n gbà wọ́n rẹ̀ láyé wọ́n fò kalẹ̀ Ìjọba wa ń bẹ̀, ànábì yóò ń dúkò sí kọ̀ fún wọn wọ́n fi tí kí ló wá dé ẹwà tó ẹbà ìrìnàjò bá lọ bàbá lọ ló ṣe ìgbà síbẹ̀ ìdára àkọ́kọ́ ni pé àti gbọ́ ká bá fẹ́ lu ara ẹ̀yìn bàbá ẹ̀yìn ẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ láti kọ́ àbí tó bẹ̀rẹ̀ rẹ̀ bọ̀ wọ́n pè ní bàbá ẹ̀ lò àjẹ́pé ẹ̀yìn bàbá lára àárọ̀ àjẹ́yìn ìyá ẹ̀ máa jọ bá lẹ́yìn fáwọn ọmọ ní o rẹ́rẹ́ àmọ́ kátó sọ títí ọ̀rọ̀ àwọn àgbóyìn ìgbésẹ̀ ẹjí káàkiri báwọn gbọ́ ìyá pé ìgbà tí bàbá àdẹ́bì yusuf àtijẹ́ tí wọ́n wọlé tí lọ́kọ́ ṣe ó ti lọ́kọ́

nínú ilé ọ̀pọ̀lọ̀ yá àrùn yá bẹ̀rù yá àtàájú wọ̀n ìfà ọ̀dọ̀ ní pé bá máa tàbí àpéṣẹ̀ pẹ̀lú káàmọ̀ ìlànà àtàrà ọ̀hún lórí àrùn yá bẹ̀rẹ̀ yá àtàájú èyí yá àtàájú gbogbo bàbá àti gbogbo olóṣèjẹ́ tẹ̀sí tọ́ba lọ́wọ́ yá àtàájú ẹ̀rù ìgbàgbọ́ yá àtàájú yá àtàájú lè fi ṣpá wọ̀nà ájú ìdí tí ò fi wá sọ pẹ̀kọ̀lọ̀ títí ọ̀pá ààrẹ Ìgbẹ́ ìṣe yìí, ó jẹ́ ìsàlù sí mọ̀ láìlẹ̀. Kí ní ṣe rí pé ó dùn ní pé ká máa jọba rẹ̀ tó? Ìgbẹ́ ti tọ́nà lọ sí ní ó jẹ́lẹ̀ láti orílẹ̀-èdè kọ́lọ̀ tó sàánúwà tó lára gbogbo mẹ́ka rẹ̀. Ọlọ́pàá ló bá ọ̀nà wa pàà pàà ẹ́ àmẹ́kù rẹ̀ sí lè tọ̀. Bàtọ́ bá jù lẹ́yìn tí ogún ọdún. tí èdè oṣù gbà náà oṣù gbà ṣùgbọ́n mo ah! ìjọba ti wà lápọ̀ yóò lọ sí orí ìgbà ìlàlẹ̀. Títọ́ pọ̀ jù lálàá yẹn kò sọ pé tó ṣe yẹn kò dá. Àlàyé Sean Cox tó rọ tó wá tó bá rí wọn pé wọ́n túbọ̀ wọn kúlẹ̀ tẹ̀lé rẹ̀ fún kò ní tó wọn kúlẹ̀ tà nígbà kan kọ́ lé yóò rẹ̀ ẹ̀ ẹ̀dẹ́ pẹ̀lẹ́lẹ̀ síbi lọ́wọ́ ni. ó sọ bẹ́ẹ̀. ìgbà tí wọ́n ti kọ́kọ́ wọlé tọ̀ọ́ wọn ìjọba ìlẹ̀ ẹ̀ka wọlé ìjọba ìlẹ̀ ẹ̀ka wọlé wọn ìjọba ìlẹ̀ ìgbà tí wọ́n wá wò sí náà wò sí ọ̀rẹ́ ìdára rẹ̀ já pọ̀ lé na ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ bàbá bẹ̀rẹ̀ ṣe àmà ìkàwé ìṣòro bàbá tí wọn ìjẹ́ ìṣe yìí ìyẹn ló ń jẹ́ ìdí sí ìtumọ̀ àlá ìmọ̀ lálẹ́ Ọlọ́run ti sọ láì lòdòdó, tó ló mo ní mo rí òun àtòyìnbá, bàbá àtìyá ni, àti àwọn ìlànà mọ́kànlá àwọn ọmọ bàbá ni, wàá ẹ̀sùn bí torí tó wà nínú àlá ọdún ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó ti kí ẹ̀ tó dùkáwà náà ìṣẹ̀lẹ̀ wípé kàkàtọ̀ balẹ̀ ṣùgbọ́n wà fún ọdún ọjọ́ sí òun ìdákẹ́ lẹ́lẹ̀ afọ́wọ́ àtìmáàmù abdulrahman bin nasir kàṣí inú tafsir madal karim rahman karim wọ́n ní tafsir madal الكريم wọ́n ní àbúrú wọ́n ń mú owó wọ́n ní wọ́n mú sùdà aláwọ́dí ìtàkùsí ní wọ́n tẹ̀sí wọ́n ní bàbá rẹ̀ àtìyẹ́ àtàwọn ọmọ ìyá àtàwọn abẹ́ wọ́n kó orí kan lẹ̀ aláwọ́dí ìtàkùsí pẹ̀lú àtìyàn شنو تفسير المعارف المعارف التنبيه ومن جعل يعقوب أخي يعقوب وخالته وإخوته ويعني يعقوب وخالته وإخوته وكانت تحية الناس يومئذ في طريقة لتحية في نفاقر من الجزاء يصبح ربنا سجود لجمع فنقل أنه عليه كفوكا تجدع وجمع ربنا ó túmọ̀ bẹ́ẹ̀ wọ́lẹ̀ mìíràn bìsùjú wọ́n ti rú alìjìbáyì alàkà wọ́n ni mẹ́fà lẹ́nà pẹ̀lú sùjúdù bí kò túmọ̀ sí wọ́n fi wájú orí mú kalẹ̀ wàyí náà máa wọ́n wáyé alìjìbìnà wọ́ta pé wọ́n nà fi pé wọ́n tẹ̀rí báyìí wàkílà àwọn àfáà ní ṣẹ̀gbẹ́ ara wọ́n bá mú alìjìbáyì alàkà níṣẹ́ ni wọ́n fi wá lórí wọn lélẹ̀ wàkánà gbáríkà aláṣẹ̀lú kìtà ilẹ̀ tí wọ́n tàbí wọ́n ní wọ́n lé wọn ṣe nípa ẹ̀yẹ láti fi kíyàn láti fi pọn lé lá àlàtọ̀ ní ìṣẹ̀dá ìdè tó wọ́n jọ sí fún ẹ̀yẹ wàkánà gbáríkà já ìjà ń tèlé tó má lè sàn ìgbà wọ́n ní tí wọ́n ṣe yẹn ṣáájú ìfẹ̀yẹ̀fọ́ tẹ́lẹ̀ fọ̀lùsùkà fi hàájì ṣẹ̀yà ṣùgbọ́n nínú ẹ̀sìn ti wá ń bí wọ́n ti kàn ṣe kò lè kàn lẹ́yìn ìpàdé kí a rẹ̀ gbogbo àwọn ọmọ sí ọkọ̀ ọmọ ẹjọ́ bá sọ pé ìsinmọ̀ ìjọba rẹ̀ náà ni ó sì wà kánà lọ ẹni kó tó kàn tẹ̀ sí yàtí ti ti tẹ̀lé wọn wà ọ̀gá ní àgbà sàárẹ́rán ti ṣàrọ̀ wọ́n ní ibi tí wọ́n ṣe yìí ó wọlé nínú ìlànà tí wọ́n tí wọ́n tó nígbà yìí ìdá sálẹ̀mú adẹ̀kẹ̀bí lẹ́sìrú náà tí wọ́n bá ń ṣe ẹni tó dàgbà àbẹ́ni tó wà nípò ńlá ìgbẹ̀nà mọ́ ولم يزل هذا جاهزا من لدن آدم إلى شريعة عيسى عليه السلام الإمام ابن كثير ولكثير كلنا هو بيت لا ترى أهل آدم títí di àkókò àgbẹ̀rẹ̀ nípa ọmọdé fàhúrì náà rá fi hajji nílá ṣùgbọ́n nínú ìsìláàmù èèwọ̀ ni wà jáàlá ìsìláàmù àṣìjúdá mùsùlásán bìjìláàlì rọ́bìsì ọmọdé ìsìláàmù kẹ́kà mọ̀ pé ìforí kalẹ̀ ìbára gbọ́lẹ̀ kan tó lórí ìrìnàlọ́wọ́ bọ́lẹ̀ ẹ̀jẹ́ wípé tí islam tó dé wọ́n máa ń ṣe nọ́bà tí islam dé islam ó mọ́ ọ̀rọ̀ méjì kẹgbẹ́ tí wọ́n fi tún kẹfẹ́ sọ nínú ọ̀rọ̀ àwọn àpá ọ̀sùn náà fún èékà ń sọ̀rọ̀ láàlẹ̀ wọ́n lẹ́sì kópa alákọ̀ọ́kọ́ láti àṣìkò àlẹ́bẹ̀ adam àti àṣìkò àlẹ́bẹ̀ ńlá wọ́n ń ṣe wọ́n mẹ́rin láti ẹlẹ́ẹ̀kejì wọ́n mú ẹ̀sùn wá lérí wípé Islam olóṣọ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ wípé ìlànà yẹn ó wà títí bí àpá nílé ìsọmọ́rẹ́à kí ni ẹ̀rí oníẹ̀ni àdífi àbọ̀wọ̀ kọ́dùmọ̀ṣà àbọ̀wọ̀ tí ẹ̀rọ ilẹ̀ ṣáà nígbà yẹn ìlú táwọn kírísítẹ́nì náà pọ̀ sí ṣáà ṣàkíyèsí ṣáà. ó lọ síbẹ̀ fàwájọ́ ya wọ́n jẹ́ ìlú náà ní àtàkùnfàjì ó rí àwọn ilẹ̀ ń bẹ̀rẹ̀ wá ní fẹ́ńkà àwọn bá sọ wọn ọmọ mi ní àlejò àwọn. fàlámà ọ̀rọ̀ jà á ìgbà tó ní àpadà dé tó rán ẹni báyìí ṣẹ́gbẹ̀ẹ́ وبنكح عليه هنا بعض الناس فقال ما هذا يا معه أنا سيقول إليه وما هو يقول إلى المعه فقال هو إني رأيتهم باسم الله مراما النابل يسجدون لأصحاب المسجد وما صورك فما صورك وأنت أحق أن يسجد لك يا رسول الله ìwà àlejò Muhammad sallallahu alaihi wasallam pẹ́kẹ́ lè owó ìkàlẹ̀ fún ìwà lọ́lọ́sì lórí ilé ìlú oṣù mẹ́fọ́ àlejò wa ní lọ́wọ́ ń tó ámìrán àyẹ́ ìṣẹ̀lẹ̀ àhàjì tó bá ṣe wípé ìgbàlá ìlú jẹ káríkárì kan máa ń wo ìkàlẹ̀ kẹ́nìkan لأمرت المرأة وفي رواية الزوجة أن تسجد لزوجها ìyàwó làbá pa aláàbẹ̀lógún mọ́ fún ẹ̀lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àìsàyẹ̀ kí lè fi tó ní ìwọ́n rẹ̀ àpè ní àyẹ̀yà torí pé ní ìwọ̀n tó kọ́ ní lórí ìyàwó ìjọba bàbá rẹ̀ ẹ̀dẹ́gẹ́ ní gbogbo ní ọkọ̀ ìyàwó ìbámu tó ń sàn ẹ̀rù pé a rí nínú bẹ̀rẹ̀ pé ìṣesí ìyẹn ń bẹ lára àwọn kristian níṣà nínú ìṣẹ̀lẹ̀ àjọ a rí pé orí wọn yẹn ló sí ìgbà tí mohab tó ṣe fánàlì àtàbíkọ̀lẹ̀lẹ̀ so ajẹ́gbẹ́ nínú ṣẹ̀rí àti wà kámọ́ kí ìyẹn pẹ̀lú ìjọbalẹ̀ ìmúlẹ̀ ìfaragbólẹ̀ ìfẹ́nugbólẹ̀ ìfẹ̀kẹ́ kan ọ̀tún gbólẹ̀ ẹ̀bí òsì gbólẹ̀ torí bá fẹ́ mọ́ yẹn bákan ní àtúnlé nínú àdíìsì ní àfọwọ́ tẹ̀lẹ́ alfáàlì lákìyà nàbíyà tó bá àtàlà fi bára tó kùn mẹ́sì ó pàdé àdúgbò àlùfẹ́lá níjọ́ kan nínú àwọn ọ̀nà inú ìlú Madina wàkánà sẹ́lẹ̀ àdíjà àmàdíjà ìjà sàmọ́nù fàájì nígbà yẹn ó tẹ̀sẹ̀ báyìí náà fàṣẹ́kẹ̀rẹ̀ ilẹ̀ ìsọ̀lá gbọ́dọ̀ káwọn náà ti yá ní òkè bẹ́ẹ̀ rárá yìí kí ló ti tún fẹ́ ìkámà tó ń kalẹ̀ fún sọ fún sàgbéyẹ kí ní bá ń tẹ̀lé tó ṣe òun ló kọ̀ fíìmù bó fẹ́ má lọ sí anábì tó ti ní kú láéláé làmọ́

àbá àti òmìnà àbá àmì ìkúta àwọn ọmọ akẹ́ rẹ̀ wọ́n lọ́pọ̀ sáré nítorí nígbà tó náà bẹ láyé kọ̀sọ̀ ọ̀pá tó kẹ́yìn ọ̀kan náà wà fún àwọn àgbà ilẹ̀ Yorùbá gbàgbọ́njá ìyá yẹn lọ́sọ̀lá àkójọ wọ́n wá ń pa ọ̀rọ̀ yẹn pé ẹjọ́ mo sùn náà sílé tó àwọn kan rárá ẹjọ́ mo lọ sùn mọ́tà ọ̀sẹ̀ ọba ọba ní òkú òkúrin ẹjọ́ mọ́ sun tààkì sábà àlejò ńláńláńlá dábá wọ́gá wá ọbọ̀ ìlú máa sọ pé àárẹ̀ bí ọlọ́run náà la fà wá lónìí ẹ̀ẹ́dẹ́ lọ́fẹ́. àwọn ọmọ ọdún ó sọ̀rọ̀ ilé ọba kẹrẹ̀ bá wọ́n sọ̀rọ̀ láwo òun ló lò àwọn ọmọ bàbá ẹni ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọba ti lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tó pọ̀ nǹkan. ọ̀pá náà wọ́n máa ń sọ̀rọ̀ báyìí àwọn ti jẹ́ ẹni tó lè jẹ́ ẹ̀rọ ta ó ti gba lé lélẹ̀ yìí. àbá wa nígbà tí wọ́n bẹ̀ láyé wọ́n máa ń sọ̀rọ̀ lórí mùsùlùmí bá fún mi jẹ́ ìfẹ́ lórí mùsùlùmí. kódà wọn tó báwọn bá ń gan ìpínlẹ̀ wọn náà lágbọ́ ọba kan wá nínú ọgbà lórí ẹni lẹ́ wọ́n gbé àbá àwọn ọmọ ìgbéyàwó

kò sí ní táwọn èèyàn ṣe lọ́wọ́ lọ wọ́n ló ló gbáyé rẹ̀ ẹ̀ lọ́mọ tí ó bá o fún ọ̀bá tí forí kalẹ̀ fún ọ̀rọ̀ lọ́ba ẹ̀ fún tí ìdàpọ̀ ọ̀kí ọ bá fún tẹ́lẹ̀ wọ́n máa ti sáré rẹ̀ ṣùgbọ́n wọ́n máa rẹ̀ ṣe ìgbà kò ní sọ́nà bọ́ bá fún tẹ́lẹ̀ náà àwọn ọmọ yìí ṣe ṣe ìtẹ́lẹ̀ ìdí ìjọba jẹ́ kí gbogbo àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ ẹ máa rò wọ́n àwọn ẹ̀ka ìmọ̀ ẹ̀fẹ́ sọ wọ́n lọ́wọ́ ìyá rẹ̀ ó sì máa tọ́jú wọn torí ló wọ̀ kọ́ sáwọn ìgbà ìwọ̀n èyí yẹn tó jẹ́ pé kì í ṣe ibi ìjọba lẹ̀ kì í ṣe bẹ̀là kan ní wà yàtọ̀ ìdí dàpọ̀lé ó ti jọba lè wà ìjọba kan ló jẹ́ níbi bí ẹ̀ ló jẹ́ tó fi lọ sọ bóòlù yóò ṣe tó wá jẹ́ tó fi lọ bóòlù yóò ṣe bẹ́ẹ̀ tó ìjọba lè pé bó bá ti lè jọba lẹ̀ bó bá ti lè máa fẹ́lẹ̀ kó wọn Yorùbá náà ti mọ̀ Yorùbá náà ti jọba lẹ̀ kí ni wọ́n lè ṣe. Òní kúkúrú ní wọn. Ìgbà àgbọ̀múdá lè ní ìgbé má lọ ọmọ ọdún ayà pé nínú pàálù jẹun ẹlẹ́wọ̀ àwọn bàbá mi ti sọ àti ẹ̀ tó ẹgbẹ́ jọba lè fi jẹ́ sí mi. Bá a ti jọba lè fi gbọ́ ẹ̀yìn bàbá mi أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته. Ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ sí orúkọ ìyàwó àti ọmọ àlẹ́yìn àti ìgbà mẹ́rin tí ó wẹ́n ìyẹn ṣe. Ìgbà ọ̀pọ̀ ẹni tó bá ìgbà ẹ̀kọ́ ọmọ ọwọ́ ti sọ 那，大家这个，伊斯兰阿訇，阿訇都是这个样子的。他们这个，他们这个，伊斯兰阿訇，伊斯兰法，南这个佛，和家里女一起的。伊斯兰法，南海，这个佛，和家里 يمكن بعد صلى الله عليه وسلم سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك